السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa muhammadu sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba gbé dìde tó ránṣẹ́ sí wa alìjẹ̀nù àti ọmọ èdè ènìyàn ẹni tó ń jẹ́ ìkẹ́ àtẹ̀kẹ́ fún gbogbo ayé abẹ́lọ́run ìyọnu ọlọ́run ọba kó máa bá àwọn sàhábẹ́ ànábì sallallahu alaihi wasallam kí ìyọnu náà kó máa sàn títí tí ó fi dórí tiwa náà àti gbogbo mòmìnir tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba tó àti bó ti yẹ kíkà nínú tírà jamiu wal ulumi ti àfọwà alhafiru ibn rajab alhambali rahimahullah ó sì ń tẹ̀síwájú hadithu ẹlẹ́kẹtàlá òun náà ni hadithu abi hamza anas ibn malik radiyallahu ta'ala anhu خادم رسول الله صلى الله عليه وسلم قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري ومسلم هذا الحديث خرجاه يعني الإمام البخاري ومسلم في الصحيحين من حديث خادم النبي صلى الله عليه وسلم من حديث قتادة عن أنس ولفظ لمسلم حتى يحب لجاره أو لأخيه بالشك وخرجه الإمام أحمد رحمه الله تعالى ولفظه لا يبلغ عبد حقيقة الإيمان حتى يحب للناس ما يحب لنفسه من الخير حديث يتابع لوني هنا حديث الإمام بخاري àti ìmáàmù muslim tí wọ́n gbà wá lábúrẹ̀ ni la yu'minu ahadukum hatta yuhibba li akhihi máa yuhibbu li nafsihi ọ̀ṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam nínú hadithu yìí ti abu hamza anas ibn malik tó gbà wá anabi ní sallallahu alayhi wa sallam ẹnìkan kan ò ní tí ilé ìpè rẹ̀ ní mọ̀mìnì la yu'minu ahadukum ẹnìkan kan ò ní tí ì máa jẹ́ mọ̀mìnì àfi hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi títí tó jẹ́ pé ní irú tí ń fẹ́ fúnra rẹ̀ yóò fẹ́ fún ọmọlàkejì náà bí dáadáa ní bá ń fẹ́ fúnra rẹ̀ ní yóò fẹ́ fún ọmọlàkejì náà ní déédéé òǹdí wọn bó ṣe ń fẹ́ fúnra rẹ̀ wọn gbólóhùn eléyìí Bukhari àti mùsùlùmí wọn gbà wá a máa nínú ẹgbà wá sí mùsùlùmí láti ọ̀nà míì láti ọ̀nà kọ̀tádà mùsùlùmí gba hadith náà wáyé pé ní hatta yuhibba li jarihi aw li akhihi ìtura ẹni pé títí tí ó fi nífẹ̀ẹ́ fún aládùúgbò rẹ̀ alábàágbé rẹ̀ alásùnmọ́ rẹ̀ ẹni tí wọ́n tán ń gbé járù rẹ̀ akẹgbẹ́ rẹ̀ tí ó fi nífẹ̀ẹ́ irú nǹkan tí ń fẹ́ fún ara rẹ̀ tí ó fi fẹ́ fún ẹni tájọ́ ń gbélé tí ó fi fẹ́ fún aládùúgbò rẹ̀ tí ó fi fẹ́ fún alábàgbé rẹ̀ àwọn ìyàhè tàbí fún ọmọ ìyá rẹ̀ ìní pé rìwáyà ti mùsùlùmí ṣàkùn wà níbẹ̀ òun ò mà ṣe járù ní anẹ́sàlọ́nà tọ́lá bá wí ni àbí ọ̀sọ̀ ìpínlẹ̀ àkèyí tó tún àti pé ní àlìfàyè pé àdéhùn sọ wípé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnìkan kan ò ní tí ì jẹ́ mùmínì lódodo títí tí ó fi fẹ́ fún ọmọ ìyá rẹ̀ irú nǹkan tí ń fẹ́ fúnra rẹ̀ náà àtúkàtọ̀ wípé ní ẹnìkan kan ò ní tí ì jẹ́ lódodo hatta yuhibba li jarihi títí tó fi fẹ́ irú nǹkan tí ń fẹ́ fúnra rẹ̀ tí ó fi fẹ́ fún aládùúgbò rẹ̀ náà ó di gbólóhùn méjì báwọn gbólóhùn ti alimami ahmed rahimahullah rahmatan wasi'a òun sọ wípé la yablughu abudun haqiqata al-iman hatta yuhibba linnasi ma yuhibbu li nafsi la yablughu abudun haqiqata. الإيمان حتى يحب للناس ما يحب لنفسه sọ́ni pé gbogbo ẹni tí ń bá ń jẹ́ ẹ̀rọ ọlọ́run ọba ẹ̀rọ ọlọ́run ọba lódodo kò lè tí ì dé òpin ìmánì kò ní tí ì ní tẹ́sì adùn ìmánì tó pé láyébúlógún ṣàkíkọ́tà ìmánì ògóńgó ìmánì kò lè tí ì pé hatta yuhibba linnasi títí sọ́yẹ́ pé ní irú nǹkan tí ń fẹ́ fún ara rẹ̀ yuhibbu zalika linnasi yóò máa fẹ́ irú nǹkan bẹ́ẹ̀ fún àwọn èèyàn náà so gbólóhùn mẹ́ta yìí òun náà ni àdéhùn ìlú wa ìkíní kejì gbólóhùn yìí òun ló ní nǹkan tí tó kó sínú sọ́yẹ́ pé ní tí àwọn afábá ti ń sàlàyé rẹ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọn gbà sàlàyé rẹ̀ tába ní takọ́kọ́ fàpèjúwe la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi ẹnu gbólóhùn li akhihi nìkan òun náà ló jẹ́ gbólóhùn tí a lè pààlà sí lábẹ́ tába ní ká lo àkọ́kọ́ òun àti pé mùmíní lódodo ó gbọ́dọ̀ máa fẹ́ dáadáa sí ọmọ ìyá rẹ̀ mùmíní li akhihi torí pé ní al-ukhuwa wà innamal mu'minuna ikhwa tàbá ní pé brotherhood ìjẹ́ ọmọ àyá nínú ẹ̀sìn láàrin múmìnì àti múmìnì ni tàpé níjẹ́ ọmọ àyá làbá ń sọ nínú ẹ̀sìn kò tayọ múmìnì àti múmìnì sọ̀rọ̀ ká máa sọ pé gbogbo mùmìnì òdodo yóò máa fẹ́ fún ọmọ àyá rẹ̀ mùmìnì yìí ìbá wàá jọkùnrin nígbà náà ìbá sì jẹ́ obìnrin déédéé nǹkan tí ń fẹ́ fún ara rẹ̀ gẹ́gẹ́ bí mùmìnì òun òun náà ni yóò máa fẹ́ fún ọmọ àyà rẹ̀ tó jẹ́ mọ̀mọ́ ìnira yọ jẹ́gbẹ́ tuntun wọn pe ní ẹlòmíì tí tí wọn bá jọ pàdé ní nínú kówà ìmàníyà kò kán hadithu àkọ́kọ́ nù hadithu tẹ́lẹ̀ kejì tí ń jẹ́ rìwáyà kọ̀tádà tí mùsùlùmí gbà wá ń títí ẹ̀ tóun ní sáku wípé lè járí ní áó lè àkéhè àátó lè járí nísìnyí àyẹ̀pẹ́ lèjáàrì yìí òun tún fẹ̀ ju lè àkéyìn lọ jáàrú èèyàn òun ni alámúlétí èèyàn ìntàǹjọ́ ń gbé aládùúgbò ẹni táyẹ̀pẹ́ ní bóyá ilé ló pawápọ̀ ní àjọ rẹ́ǹtì inú ilé kan náà gẹ́gẹ́ bí irú ilé táwọn máa ń rẹ́ǹtì ní nàìjíríà táyẹ̀pẹ́ ẹnìkan rẹ́ǹtì rúmà ń palọ̀ ẹnìkan tó rẹ́ǹtì rúmà ń palọ̀ nínú ilé kan náà àwọn táwọn jọ ń gbé òun jáàrú nù ẹni tó súnmọ́ ni nínú nínú nínú bíbí ẹni tó súnmọ́ ni nínú gbígbé ẹni tó súnmọ́ ni nínú iṣẹ́ ẹni tájọ ń ṣiṣẹ́ pọ̀ járò ẹni ni níbi dáa ti ń tajà ẹnìkan gba ṣọ́ọ̀bù ẹnìkan gba ṣọ́ọ̀bù járò nù aládùúgbò nù alábàgbé nù alábàtajà nù àníṣọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé ní bí tí yàrá bá wà fún fẹ́ fúnra rẹ̀ ní dáadáa kó máa fẹ́ fún ẹni jọ ń gbé ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ ẹni tí wọ́n jọ ń tajà ẹni tájọ wà lọ́fíìsì ẹni tájọ ń sèrìn àjò járùrù járù so déédé tí ń fẹ́ fún rẹ̀ ń dáadáa kó fẹ́ fún ẹni tájọ ń tajà náà àti ẹni tájọ ń gbé náà a rí pé tùmọ̀ eléyìí oye tó fẹ́ ju tàkọ́kọ́ lọ eléyìí kó ìbá àjẹmọ́mì ní o ìbá àsìmọ́jẹ́ mọ̀mì ní kókó sínú. alùpàfẹ́ bẹ̀rẹ̀ wípé ní la yu'minu ahadukum kí ni ìtumọ̀ wípé ní ẹ̀ńtàn ò lè tí ní ìgbàgbọ́ ìmánì rẹ̀ kò sí ìmánì fún ṣé kò sí ìmánì rárárárárá ni àbí ìmánì ń bẹ àmọ́ kò ògóńgó rẹ̀ bí ẹ pé ẹnìkan wà òun ó fẹ́ kì í ṣe pé ń bínú ọmọ alákẹ́jì ń wo àmọ́ kó wá dìde ńlẹ̀ pẹ̀lú ní ìròyìn ah, tí nǹkan fúnra mi bí mo èdè ìgbìyànjú tí mo gbà kó tó di pọ́lọ́ ọ̀hún ní kíkiri ní ó tẹ̀ ń lọ́wọ́ kó wá ní pé òun rẹ́dí àti ṣe bẹ́ẹ̀ fún ẹlòmíì náà nípa ẹgbẹ́ òun ò lè ṣe ah, wàhálà ń pọ̀ kó nǹkan tó rí tó ń gan ṣe ah, ó lò ń lómi ó gbàsókò òun ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ sábà wípé ní irú ẹ̀ kì í ṣe mùmìnì ni pàmbélé kò sí mánì fún pípa náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wípé ní la yu'minu ahadukum ẹnìkan kan ò ní tí ìdí mùmìnì títí tó ń túmọ̀ sí wípé ní àmì táàmà fi dá yí máa ní mà òun ni kéèyàn onífẹ̀ẹ́ ọmọ àlàkẹ́ ti gẹ́gẹ́ bí ara rẹ̀ so àdìsọ ẹlẹ́kẹta gbóná ẹlẹ́kẹta wa túmọ̀ ẹlẹ́yìn pé ntí anabi sallallahu alaihi wasallam gbà lérò wípé ní láyébúlógù ahadukum àwọn láyébúlógù abudun haqiqata al-iman kì í ti pé ní kò ní imani ẹni tó wáyé pé ó ní pé òun ò lè wàhálà tó ń ṣe ní tòun òun ò lè torí ẹ̀ fún ẹni ẹlòmíì òun kàn lè jẹ́ àjà àti kóun sọ fún un pé bọ́ọ̀dù ṣe bọ́ọ̀dù ṣe nù lápòjúwe àmọ́ kóun tún wá tọrùn bọ́ a òun ò lè tọrùn bọ́ mọ́ o ṣé rẹ́ẹ̀dì bẹ́ẹ̀ àdìbẹ́lẹ̀ kàtàkùn pé no ìmánì ń bẹ fún ògóńgó rẹ̀ ètò jẹ́ ògóńgó rẹ̀ pátápátá ni ò ní ní àwọn akọ́kọ̀ yìí ní ìmánì ìmánì wà fún òun ni hadith ẹlẹ́ẹ̀kàtà sọ pé ní la yablugu abudun haqiqatal iman òpin ìmánì òpin ìmánì ni ò lè dé àfi ẹ̀pìn dédé ó ṣe ń fẹ́ fún rárá rẹ̀ ń kó fẹ́ fún ọmọ làkejì náà tàbá ní kófẹ́ fún ọmọlàkejì sẹ́mọ̀ ìtòrọ̀ máa pọ̀ bóyá ọlọ́run ní ọ̀nà kan lọ́lọ́run ní pé kó tọ̀ ọlọ́lẹ̀ kéwù ni wàhálà tó ṣe kó lè ń dìde lóru kó lè ń dìde lọ́sàn-án fáwọn àti ní kó ṣe ǹjọ́ rẹ́dí àti sọpọ́ọ̀tì ọmọlàkejì bẹ́ẹ̀ náà tó ní òfìsọ̀ sí dèbè títí tiẹ̀ ẹni tí ò bá rẹ́dí kò sọ pé kò yé ṣe mọ̀mìnì kò tí ì àǹfààní àkọ́kọ́ nu eh, gbóná ẹlẹ́ẹ̀kẹta ni àǹfààní bíi tí wàá ní wípé gbóná ẹlẹ́ẹ̀kẹta wípé ni hatta yuhibba linnaasi pẹ̀lú alifu wa lam linnaasi tí ó fi fẹ́ dìde tí ń fẹ́ fúnra kó fẹ́ fún àwọn ọmọ ìdí ènìyàn náà nínú èdè lárúbáwá wọn a máa ní pé alifu wa eh, ntí máa ń túmọ̀ sí ni pé istigrak yóò kó gbogbo nǹkan sínú àti pé gbogbo ìran tí ń jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn náà lèyàn ní èyàn gbọ́dọ̀ fẹ́ máa súgbà wọn bí èyàn súgbà rẹ̀ náà ìbáàjẹ́ mú mi ní o ìbáàjẹ́ mú mi ní. èyàn ò ní fẹ́ kóhun kọ sẹ̀rápẹ̀júwe ó sọ pé wọ́n gba bí ìkọjá ntí ntọ́ báyìí pé yóò lè ṣe ní sùtá tó gbé kọjá fúnra rẹ̀ wọn tó bá kó ń bẹ̀ tán kó má ṣe àga àgòǹgò lẹ́lẹ́mìí tí ń bá ń bọ̀ kó gbé na fẹ́ lómi iná kódà tó wáyé pé ní ọ̀nà tó máa kó ń tọ̀ ń ọ̀nà tá àwọn tá ń tọ̀ bẹ̀ àwọn tí èsè mùsùlùmí ni wọ́n kápẹ́ ìjúwe tó pé lè ná sílẹ̀ náà sọ̀rọ̀ sọ́lá wí fún gbogbo èèyàn òun náà ni so gbólù mẹ́tẹ̀ẹ̀ta tó wà fún hadithu yìí ni hadithu yìí wà lára àwọn hadithu mẹ́rin tá a sọ ní ìjòkó tó kọjá wípé al ibn abi zayd al-qayrawani rahimahu rahmatan wasi'a ó kà wọ́n kún inú àwọn hadithu tó yẹ pé ní tá a bá ń lò láwùjọ wa wàláyà ní ní sòrò àní ní problem kò síbi téèyàn ti lè lò bá a ti sọ nídìí ẹjọ àbí ní ìjòkó tó kọjá ti pé ó bá àfáà wí ó bá ọkọ ìyàwó wí ó bá ìyàwó wí ó bá olùtajà wí ó bá oníṣẹ́ ọwọ́ wí kò sẹ́ńtádìí sí yorùbá wí pàápàá jùlọ pàápàá jùlọ láwùjọ wọn nàìjíríà kápẹjúwe ẹpẹ tàwọn àfàlà àti gbẹ̀yìnjó ni kágbé lórí olóṣèlú kápẹjúwe tápẹ́ ní àwọn olóṣèlú pàápàá jùlọ àtàjẹ́ mùsùlùmí nù wọn tá a rò wípé ó yẹ kẹ́sìn òye tẹ́sìn bá sì yé wọn kí wọ́n jẹ́ kí ẹ̀sìn ńlá pa lára ìgbésẹ̀ wọn lára iṣẹ́ wọn lára ìhùwàsí wọn sòtán bá lo hadith yìí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọba tù bá tù sẹ́jú eléyìí lọ kápẹ̀júwe àwọn tí wọ́n sọ ipò òṣèlú di bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá ọ̀gbọ̀lẹ́sẹ̀ tí kì í bá ṣe wípé wọ́n ti sọ di bísínẹ́sì okòwò ibi ilé owó ni sọ pé kákan ká tún ló ṣe ni ìmọ̀ràn tí ń bẹ lọ́dọ̀ mi èrò tí ń bẹ lọ́wọ́ mi àti tí ń bẹ lọ́wọ́ ẹnìkejì mi àti tí ń bẹ lọ́wọ́ ẹnìkẹta ẹnikẹ́ni tọ́nà bá ní kó jámọ́ lọ́wọ́ ṣèbí kí mi kà sọ pé tọ̀ tí ń bá wọlé ní o kárí pé mo bá wọlé ní mo ti fẹ́ ṣe é nì wọ́n náà ọ lè wò ó wò bóyá ó bá ti wọ́n náà tọrọ mu bẹ́ẹ̀ kò bá mu tó bá bá mu ọ lè láì lẹ́hàmdù bí ò bá bá mu ìwọ náà ti kún ti tọ̀dọ̀ rẹ náà ọwọ́ àgbéyẹ̀wò kọ́sí ní tẹ́bi fẹ́ sí ni pé mo fẹ́ tọ́lọ̀ bá ní kó jára mi lọ́wọ́ kọ́lọ̀ jẹ́ kí n rí iṣẹ́ tí lóòótú bá tí ó tutù fún gbogbo àwọn táwọn lórílẹ̀‐èdè o tó bá pọ́ mọ́ làkejì náà ẹnì kejì mẹ́rin bá wá já mọ́ lọ́wọ́ náà èmi ti ń fẹ́ kó yẹ mí tí n bá rí tó bá pọ́ bá jára mi lọ́wọ́ ni kí n fẹ́ bẹ̀ kó yẹ òun náà a rí i pé nǹkan yóò ṣe ń pọ́ yóò ṣe rọ̀ kò ní máa ti wípé ní ká máa tọpa ẹni pé bọ́ọ̀bọ̀ bò lẹ́sẹ̀. bákan náà àwọn àfáàsọ máa apply ìwé àdéhùn yìí pé kò yẹ kí gáàpù ó wà láàárín olórí àti àwọn tá à ń ṣe olórí fún láàárín olórí àti àwọn tá à ń ṣe olórí fún khalifatu khalifati nabi sallallahu alaihi wasallam yi umar bin khattab radiyallahu ta'ala anhu nínú àwọn nínú àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe lábẹ́ wípé ó ń tẹ̀lé hadithu yìí tó pọ̀ àwọn náà ti máa gbọ́ pọ̀lọpọ̀ rẹ̀ bí ká ní pé níjọ́ kan ó lè máa jáde lóru tó kó máa gbọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn bí kálukú ń wí tó yóò gbọ́. alẹ́ ìmọ̀ màwárí bí ó rìpọ́tù incidence kan ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin ọmọ obìnrin àti màmá rẹ̀ ìyá yìí ó ní pé wàrà làwọn ń tà káwọn lè bá wa jèrè ni wọ́n ń sọ fún ọmọ rẹ̀ pé ọlọ́run kò fojú máa rí mọ́ wa o tó bá ti di lọ́la tá a bá ṣe wàrà àfi ká fi omi kún díẹ̀ kó lè bá a pọ̀ tó bá ti pọ̀ èrè tá a jẹ yóò pọ̀ ju èyí tó yí tá a jẹ tá a bá kàtà wàrà tó jẹ́ odidi tó jẹ́ purely original tá a bomi la sẹ́wọ̀n sẹ́wọ̀n bá bomi la bóyá múdù kan ní ó rí pọ̀tà bá bomi la ó ti kárí múdù méjì ọmọ yìí wá ń wí fún pé ṣé bá a ti gbọ́ wípé ní khalifa amir muminina wọ́n sọ wípé ní èèwọ̀ ni a gbọ́dọ̀ máa mixi mílkì ẹ̀yìn wá ní wípé àkóyéwọ ni kódà nígbà táwọn wà ní jàhílíyà bá a ti máa ń se nù pé a máa ń fọmi sí wàrà kò sí kò sí tó burú ń bẹ pé gbogbo inú oko táwọn wà wọn ní kálukú ṣe ṣe náà nù ọmọ yìí wá ní pé yíyún ọmọ yìí wọn fi sínú ìsìlámù ni ọ̀tíyá rẹ̀ òun gbà sílámù ni ọmọbìnrin wa wí fún màmá rẹ̀ wípé ìyún nígbà tí ẹ wà nínú ìjà ilé ẹ̀tẹ́ ìtì ní mọ́mọ́ ìsìlámù ni o ìsìlámù ti wá ní pé èèwọ̀ ni bá a gbọ́dọ̀ ṣe má ṣe nínú tẹ́yìn pé òun sì túbọ̀ tí wọ́n sọ òun sì bọ́tà ń kà dídùn wípé ní la yuminu ahadukum hata yuhibba li akhihi hata yuhibba li nasi ma yuhibbu li nafsi pé ẹnṣẹ́ àwa gan-an táǹtà wàrà sẹ́nu wọn ó dùn kí wọ́n ta wàrà tá a ti bomi là fún wọn ìyá ni pé rárá kí wọ́n rí tá a ta ìyí tá a ti bomi là fún àwọn èèyàn ní tá a bá ìta báwa náà inú wọ̀nyí dùn. ìyá ni pé òun gbọ́ àbọ̀sẹ̀ bí Umaru òyìí sí pẹ̀lú wa nísìn àmọ́ wa ni pé bí Umaru bá sì sí pẹ̀lú wa ọlọ́run àtàní pẹ̀lú ọ̀run àtàlà tá a ló sọ eléyìí òun ń kọ́ ìyá tá a àgbà yìí pé ní à ń tọ́ mọ̀ ń sọ òdodo ni application wípé la yuminu ahadukum hatta yuhibba linnasi ma yuhibbu linnafsi tó máa ṣe sọ́kùtò wẹ́ẹ̀nù. àwọn méjèèjì nísìnyí ẹni tí yaba ta pẹ̀lú bó ṣe múdù kan náà ni àlùbáríkà wà ń bẹ̀ ju ká fọmi sí i lọ. torí pé àníṣòro àpá nǹkan pé ní mọ́ngàṣánà falaysa minna ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá ṣàbòsí wa gíṣù àbòsí níjẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ṣàbòsí wa tó jàǹbá wa ànábì ó ní kò sí lára wa yìí ni pé gíṣù ìjàǹbá àmánà ìtánni ìrẹ́nijẹ kò sínú àmọ̀mìnì ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi àpárá ọlọ́sìn wà láńsọ àwọn olóṣèlú wa lónìí tá a bá ń lọ wọn ó fan ṣàárín tẹ̀lé wọn ọlọ́pàá wà níwájú ọlọ́pàá wà lẹ́yìn wọ́n á sì máa jẹ́ kó yáyé pé ní ọkọ̀ tá máa ń gùn tá máa wà nù rẹ̀ bullet proof ni ìyẹn ni pé ní bàbá tàbámà kò lè ìbọn ìbọn ò lè ràn ilá masha Allah àtọ́lọ́mà ní pé ìbọn ràn lókun kò sí nǹkan kan tó tó kó jagbára ọlọ́run ọba lọ tòun ti bẹ́ẹ̀ náà tòun ti ráyè pé wà nù ọkọ̀ bullet proof náà tó lọ́yẹ tó ní kinní kan wọ́n tó máa wá dààmú àwọn kan tí wọ́n ń rìn tí wọ́n jẹ́jẹ́ wọn àwọn ò ní bulletproof àwọn ò ní ambulance lẹ́yìn àwọn ò ní kankan so kí ni wọ́n ń sá fún bóyá wọ́n ń sá fún ikú fàpèjúwe bóyá wọ́n fẹ́ káwọ́ tètè débi táwọn ń lọ káwọn lè yanjú kàtà ń lè yanjú fàpèjúwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pọ̀tà àwọn mìíràn tá ń lọ the same nǹkan tá náà ń sá fún un kò sẹ́ni tóyí tóyí tó náà ń fi wá kú káàkiri ní kálukú náà ń bẹ lọ́nkọ́ lọ́nkọ́ mọ̀jà ká pàdé nǹkan sí kámásìrì kọ́lọ̀ mọ̀ fi fẹ́ sọ wa. pọ̀ nígbà míì látara báwọn ṣe ń ṣeun wọ́n wà á kó bá àwọn ẹni ẹlẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ tó bẹ́ẹ̀ pé ní àmì ń bẹ fún wọn àwọn ọlọ́lọ́pàá wọn ní oríṣiríṣi nǹkan pọ̀ tábà máa yọ pé ní nǹkan táwọn ń sá fún àwọn eléyìí náà ń sá fún ni wọn ò tún ní ti tukùn wọn kó bá eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà pàápàá jùlọ àwọn gbogbo wọn kọ́lọ́n kọ́ ilá máa rahima ọlọ́ pàtí àbá ń lọ nígbà míì lójú títí tí àbá rí bá wọn bá àwọn dáńpẹ́ wọn sẹ́nitọ̀ ní dáńpẹ́ wọn gọ́fúnà nígbà míì ni yóò kà máa rò wípé ní ah, ṣé àwọn eléyìí kàtẹ́wọ́ àwọn ọlọ́pàá wọn mú mùkúmù sọ́rí o fún àwọn ọlọ́pàá tí tábà wà náà jọ àwọn ọlọ́pàá wọn mú mùkúmù àwọn sójà wọn ń mú nǹkan tí ò da àwọn oríṣiríṣi ń mú nǹkan tí ò da ṣé àwọn táwọn tó ń pè ní kọ́ sáńtà tó àná orí wọn ò pè ní ṣé wọ́n yẹ ká lè máa kọ́ sàwọn sáńtẹ̀ lọ́wọ́ pé àpẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀mí tí ń bẹ nọ́ọ̀rùn tó náà ní bẹ àwọn eléyìí náà àti ibi tó jẹ́ ká ọba tẹ́kì àti ibi tó jẹ́ kí wọ́n ọba tẹ́kì tó wọ́n ọba tẹ́kì ní báyìí incident ká tẹ́lẹ̀ ní kò sí ìfádàkẹ́ kóòtù ká ní láti gbẹgbẹ́ládá láàrin gbẹgbẹ́ládá sí gèrè junction tó ti ṣẹlẹ̀ náà sàwọn eléyìí ń bọ̀ àjọ́nù bóyá mínísítà kan ni o bóyá bóyá ìsídà mínísítà àkójẹ sẹ́nitọ̀ ọ̀kójẹ gọ́vùnà ìkànnì méjèèjì ni bọ́tà kọ́ńbẹ̀ tó wà lẹ́yìn rẹ̀ tó ti gọ́vùnà ìdá mínísítà àbí níbi ẹgbẹ́ ìtàn ṣe lọ́wọ́ tán búlọ́ọ̀kì ọ̀nà kan tó kú ọ̀nà kejì lápẹ́ ní ọ̀nà ti di vietnam so bẹ́ẹ̀ kọ́ ṣe má ṣe ọ̀gàtẹ́kì ní ilẹ̀ ọ̀gàtẹ́kì ni wọ́n ṣe so sẹ́mà ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn náà eh, ń bí àìní sùúrù àwọn míì bá tẹ̀lé wọn so bá ti tẹ̀lé wọn eh, tó ọlọ́kọ̀ forí jìn wá kò bá jẹ́ pé ní ẹni tí wọ́n ń escort ni tírélà bá rún mọ́ kiri ni kò bá dáa kò sáà sí afẹ́kọ́kọ́ ma, òun ni àbíkọ́ yẹ pé ní ẹni tó líìdì wọn àwọn ọlọ́pàá because eh, àwọn gangan wọn wọ́n bá tíkì àwa wọn gba iwájú wa ọkọ̀ méjì àti mẹ́ta ló wà lẹ́yìn ló wà láàrin àwa sí wọn látẹ̀yìn tí wọ́n lọ. dírẹ́fà tó jẹ́ ọlọ́pàá ó wá nà jáde kó ó wá ń dan gíláàsì wà nà jáde kó nu mọ́tò nígbà wọn wípé ní èèyàn lẹ́nu ìlítù tẹ́yàn tí àwọn àti rí káàkiri náà ọlọ́pàá ní orílẹ̀-èdè mi alámi ò rí kọ́lọ́pọ̀ yẹn kó nọrùn kó nu mọ́tò rí àfi nàìjíríà ó wá yọrùn ọ̀mùsà ni ó ń kó o ó wá ń kọ̀máǹdì tírélà tó ń bọ̀ wá kékeré náà yà mí wà kò sí sílẹ̀ bá yà sí. but narrowly o escape it totally escape. Ah, èyí tí ọlọ́pàá mi tó wà lẹ́yìn wọn wọ́n á fẹ́ force àwọn tó wà níbi kan kò ní títì lẹ́yìn kò níbi tí wọ́n kò ní títì ọkọ̀ ìmẹ́lì tó wà wájú àwa tó tirẹ́là tó ń bọ̀ kò sáà àti ọkọ̀ ọlọ́pàá kejì àtàwọn ọkọ̀ gọ́ọ̀fù kéékèèké tó ń fún àwọn obìnrin so in fact gọ́ọ̀fù nígbà tí yàn ń pa agolopọ̀ instantly ìnira ìlera ni ìrọ̀ jù wọn aláìsí ó bà nínú jẹ́ dó wọn dúró àná àyíkọ́ àyíkọ́ pé ṣẹ́rin ní pé ìtọ́ ẹnìkan bọ́ọ̀lì I don't know so just like minister pé where are you going or to cause the death to innocent people who are you? ìdìbò àwọn kò sọ̀rọ̀ àwọn ọlọ́pàá sọ pé ní yes yes we know so ṣé àwọn àti ẹni tó pa àmì táwọn ẹ́skọ́ọ̀tì àtẹni tí a mọ̀ wípé ní àwọn tó tẹ̀lé wọn náà wọ́n rọ̀ǹdì òṣèlú táwọn ò bá tí wọn ò bá ṣe ẹ tí wọn bá tí wọn bá gbé lọ́nà tí ò yọ àtọ̀wọn náà ní tẹ̀lé wọn so wọ́n náà ń lọ bóyá wọ́n ń kájú pa níbi tí ni but àwọn tá ń kó mọ́tò náà náà ń ṣe táwọn ò bá lè ṣe kànáà náà wọ́n lè rin ìfẹ́ mélòó ni ẹ̀mélòó ni gbẹ́wẹ́ ládá sí gìrì junction téèyàn lè fẹsẹ̀ rìn ọ̀bẹ náà lọ bìkan ni wọ́n ní bùkátà tó oníkálukú náà ní sáfún wípé èké kó má láyọmínú àdókùn hàtà yóò ṣe balẹ̀ àkéyìn má yóò ṣe bolẹ̀ náà sí wàlẹ́ ẹnu àdéhìí nìkan pẹ́pẹ́ àbá ń lò àbáwọn olórí bá bá ń lò gbogbo wa ìrọ̀rùn la máa fi ṣe àwọn olórí wa látara ipẹ́ ọ̀nà ò dáa ibi làwọn afi sálọ òkè tó ọkọ̀ òkè náà ti ń fò níìsì tí ìwà ẹ̀kọ́ lọ́run tó kàn tó sàánú àmì àkọ́nù nígbà kan bíi ọdún mélòó kan sẹ́yìn tọ́lọ́run rí wọn bọ́ láti láti òfurufú so náà tó ń ṣe ọ̀nà díẹ̀ tá ń ṣe àtìgbà tí plẹ́ẹ̀nì òtún já má nàìjíríà ẹ̀rí pọ̀ náà ọ̀tún dá má wọn lọ bá tún fẹ́ mú wa nísìn tó bá tún já méjì mẹ́ta fún òtún padà tún ṣe tèṣe. limaza la yomi ahadukum kò sí ẹnìkan kan tí ó rìn tí ó travel láti Abuja láti Àbújá níbí lọ sí Ìlọrin by road tí ò ní sọ́fà ìka ìnira ni aláìní máa ń pí tí àwọn ọmọ ìyá wa tán ń ṣe kọ̀má dírẹ́fà bóòlù yóò ti máa lọ Ìlọrin yóò lọ lónìí yóò tún di lọ́la alájọ́ kejì tọ́ba náà máa ń bẹ̀rẹ̀ bóòlù ẹ̀fẹ́ ń ṣe yóò dírẹ́fà láti Àbújá lọ lọ́rin níjọ́ kejì tó kójọ́ sọ́nà yóò tún wá sí Àbújá lójoojúmọ́ hànàlá so báwọn tí wọ́n ń ṣe nù mi ò rò wípé inú àwọn sẹ́nitọ́ọ̀tù wa tó wá láti lọrin mi ò rò pé kan fẹ́ mi ò rò pé kan fi ó lọ Ìlọrin báyìí róòdù rí ó dá òtù ẹ̀ pọ̀tà bá dé nínú Ìlọrin gan tá bá láti Ìlọrin gan sí gbòòrò mọ́tò ẹlikọ́pítà ni sẹ́ni tí ò lè rìn láti Ìlọrin yáyàpọ̀tò Ìlọrin sínú ìlú níwára ní láti Àbújá pọ̀tà náà bá rò táwọn bá rìn wọn mọ̀ sára wọn sára yẹn kù sí lẹ́sìn àwọn àwọn ọmọ ìyá wa dókítọ̀sì wọn lọ kan sáìkì àtẹ̀kùkátẹ́ ni gbogbo yẹn bá lọ ṣáìbì ẹ̀kùn ábìnú àwọn tán jẹ́ ọmọ ìyá mẹ́tẹ́kù tẹ̀kùtù ǹjẹ́ ó yẹ káwọn máa lọ káwọn máa lọ fún ṣáìbì. because tánà bá rò lọ́nà míì lọ́nà míì á ti pẹ́ pé ní àwọn ẹ̀kúnnù gàlàǹfẹ́ àjẹrà wa. àwọn ìmélòónú àwọn bóyá gọ́fúnọ̀sì ni bóyá mínísítàsì ni bóyá sẹ́nitọ́sì ni náà patronize our ritual. nílò náà àwa mẹ̀kúnnù yìí náà ni ẹ̀bá àdásẹ́lẹ̀ ọ̀kan wọn ọ̀sùn wọn ní wá bí wọn ní wá ìtàn sí àìkẹ́fì kan wá gba treatment láíláí family wọn sì ní wá tó bó lọ dáadáa kàn wọn bẹ́ẹ̀ sì ni bí yóò bá tọ́ ìnira wa ọlọ́mọ jẹ́ ìnira ọmú wa ọlọ́run jẹ́ kí ìnira ọmú wa téèyàn ò bá ẹbí dárí dáhùn yẹn máa ń pa ẹlòmíì ò máa ń pèlè bí ń pààyàn níka ń gbọ́ ni pé bóòlù yìí ti máa ń pààyàn tó béèyàn ò bá tí ì rá kọ́ ọ̀mà rárá òun kó tọ́ wò wà láì kò wọ́n kà máa gbọ́ pé savanes savanes savanes wọn ẹlòmíì máa ń pè savanes yìí ó rò wípé bóyá kó bá travel láti Àbújá lọ sí Èkó káwá ní pé flight ní delay thirty minutes savanes àti airport ati aircraft yìí ti wà níbẹ̀ wọ́n sá fún wọn ní VIP lodge ó ká wá wá hospital ká rí báwọn yẹn ti ń ṣe ẹlẹ́kùn sí ní skul wa mélòó ni ọmọ mínísítà mélòó mi ò tí ì rí kẹ́nìkan lòún sún Nàìjíríà kó wá ní fúngbà táwọn àgbà ní yunifásitì kan òun àtọmọ lágbájá làjọ graduate kí ló fà so tí ò jẹ́ kí so tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó tó ni ìmáàmù Fakhruddin Razi rahman ramata wasi'a ó sọ gbólóhùn gbàgbà ló ń túmọ̀ àdìsù yìí ó ní man jarraba mithla tajribati arafa mithla ma'rifati ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá go nǹkan tó ń go yóò experience yóò share similar experience pẹ̀lú òun wàhálà tí kálukú ṣe àbí táyìnìkan tọ́ ni kẹ́nìkejì náà sọ ló sọ pé ní aaa ah, ẹ̀gbọ́ kò yí rí tó mo ṣe wá rí kan ìnù ọ̀sùwìsù wa mo bá wa ná ẹ̀wọ̀n bá wa rábẹ̀ ọjà tó bá ti ń sọ ìpọ́n ẹlẹ́mìdọ́jà yìí skul wa ọ̀pọ̀lọpọ̀ wọn ẹnìkan náà àwọn èèyàn wa torí òun náà ti jẹ sẹ́nitọ̀ rí lò lẹ́yìn ìgbà tó ti dé olóńtúba ìgbàgbé lọ́nkọ́lọ́nkọ́ gbàtó tó bá jọ àti tírètì ẹ̀ náà gbàtí nǹkan tán ọmọ ẹ̀ náà padà wá lọ sí public school wọ́n sọ pé ní ah, à ṣé bí school nàìjíríà ti rí nì wọ́n á ní bóni bóni school bó ti ní wọ́n lọ bóyá ìbúlọ̀ ọmọ rẹ̀ ń lọ àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pa ọmọ fún òkàwé nàìjíríà gbà tí yóò wá sí nǹkan kan mọ́ sí gbogbo ẹ̀ tán tó ọlọ́mọ ń dáhùn náà wò ọlọ́mọ ń dáhùn bọ̀ tó ìsìn sábà mọ̀ ẹ pé ní kódà ìrora ìtajù kó mọ́tọ́lá sí èdè wọn láwa náà tó máa kàánú wọn ẹ tó máa dá tọ́lọ́kọ́ bọ̀ fún wọn nígbà mi tó náà wọ́n pé ah, ọlọ́mọ bíbí bí sùkúl nàìjíríà ti rí nù síbẹ̀ yẹn ṣe ń tẹ̀mí nì ń bá ń bá àwọn èèyàn kọ́ mọ́tọ́ pé báyẹn so máa yẹ fún pé àyíbá wa mọ̀ ìsísà kọ́ pé ọlọ́run tún ọlọ́run fẹ́ ó fẹ́ fi dán wò ní bóyá ọ̀tún lè padà sí ọlọ́run fẹ́ lè ní ká tún taari ẹ̀ sí ọ ọ̀run àti màbí ṣe rí nísì bí o bá ti taari rẹ̀ sí ọ ọlọ́run bá ní kọ́ túmọ̀ tán wà níbẹ̀ fàwọn létí pé lálá tún tó lòkè ilẹ̀ ní ń bọ̀ ànábì sọ̀rọ̀ báwọn ó sì ó ti sàsọ́lẹ̀ lábala kan ó gẹ́gẹ́ bí èpè ọ̀tí anabi sallallahu alaihi wasallam pé ní maalul harami la yadumu wa in dama la yanfa anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anabi ní pé owó èèwọ̀ owó haramu wẹ àìsọ́ tí o tí tí o tí ètètè yàn tó kó lọ́nà tí o tọ́ ẹ̀ anábì ní pé láyà dùmù sallallahu alaihi wasallam kìí pẹ́ kìí pẹ́ àmọ́gbà míì ọlọ́run ọba ọba ẹ̀dẹ́ ni ó lè fẹ́ ṣe ìsìdìrájù fẹ́ dẹni tí tó ní tó nírú rẹ̀ kó wá pẹ́ anábì ní pé tó bá pẹ́ wà ń dáàmà láyà ń fà tó bá pẹ́ kò sáǹfààní kankan bẹ́ẹ̀ kò ní sáǹfààní fún láyà àti lálẹ́ kìyàmá so uh, tí a bá mú tí a bá jókòó tàbí bèrè lásán wà láwùjọ yóò ti tó láti sọ fún gbogbo tí ń jẹ́ problem la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi pé kí n fi ọ̀rọ̀ rora mi rò interpretation àdìsí ní kòkòrò nù fọ̀rọ̀ rora rẹ wò tí a rẹ fina jẹ́ni lẹ́ni kọ́kọ́ fina jù rẹ̀ náà tó tó bá rí bó ṣe rí bá a dìsá di pé ah ṣé kí n wá fi jo ní ìsàlẹ̀ kí n má fi jo nítorí ẹ̀ bóyá lè sọ. tí èèyàn bá fẹ́ ṣe dáadáa sọ́mọlàkejì kókó ṣe àti dáadáa tí mo fẹ́ ṣe yìí béèyàn bá ṣe fún mi lóun di ọmọ tẹ́ ṣe yìí bóun ó ṣe lára mi tó bá ṣe jù bẹ́ẹ̀ lọ kí ló ṣe ṣì yóò wọn bí ó ṣe bó ṣe ṣe. so àdéhùn tó sọ fún àyàn pé ni fi ọ̀rọ̀ rora rẹ wò kí wọn tó ṣègbésẹ̀ la yu'minu ahadukum hatta لا يبلغ عبد حقيقة الإيمان حتى يحب للناس ما يحب لنفسه bó ṣe fẹ́ kó rí fóun ní dáadáa kó gbèrò rú ẹ̀ náà kó máa làkejì ntí ò fẹ́ láburú kó ṣẹlẹ̀ sóun kó gbìyànjú kó má jẹ́ kó ṣẹlẹ̀ sí màlàkejì náà láburú so ìtumọ̀ àdéhùn ni káwá àfúláì rẹ̀ oníṣẹ́ ọwọ́ eh, ọ̀gá iléèwé so gbogbo ọmọ iléèwé ni àti tíṣà ni àti lẹ́kítọ́rà ni from A to Z àwọn ọ̀gá tá ní kọ́ máa kọ́ máa ní skul nínú kíláàsì tó máa yí pé ní àwọn ọmọ tó wà níwájú ń tó ń kọ́ kó àzùm wípé gbígbà tó ń kọ́ máa tó ń bí nínú ni bó bá ti fẹ́ kó rí fún ọmọ tòun náà ni kó fi kọ́ àwọn eléyìí náà náà ni ọ̀rọ̀ tí ó fè lẹ́nu tí ó fi tí ó fi rí lẹ́nu fún pápọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́kítọ́rà sì ní inú ìbá sọ̀rọ̀ sọ a good lecturer lẹ́kítọ́rà gidi tó máa ti ń ṣe kò ní sọ lẹ́nu ẹ̀ fóun ó fèèlì ọmọ tuntun ma bá fèèlì ẹ pé lẹ́kítọ́rà nǹkan ti fèèlì akínàǹfààní ẹ̀ ẹ̀ kò mọ̀ yẹn kọ́ nù tọ́pẹ́ láwọn ìlú míì bá ní láwọn ìlú míì bá ní láwọn àti graduate wọ́n máa evaluate lọ́dọọdún wọ́n sì lọ́nà táwọn fi ń gbà ṣe tí wọ́n fi máa bóyá àwọn ọmọ wọn gbọ́ nǹkan tó ga ń kọ́ àwọn yàgbé tí a bá ti rí pọ́ máa ń fẹ́ẹ̀lì tí èrè pọ́ orí ẹ̀ ló dọ́ta fúnra dáadáa rẹ̀ tá pé ní àléébù ọ̀gá ni wọ́n sọ̀tẹ́ndì ọ̀gá wọn three years náà ni wọ́n fi wọ́n ní wọ́n ní báyìí báyìí ẹlẹ́kẹ̀jẹ́ ẹlẹ́kẹ̀jì ẹlẹ́kẹ̀ta rẹ̀ dì ní. ọ̀ní bí so ìbòdì wọn sàṣọ nígbà táyẹ pé ní táyẹ pé ní tọ́ bá ti di ọ̀gá tọ́ ti di tíṣà so ọ̀dì di bẹ́ẹ̀ sì ní tọ́mọdé níbi níbi tágbàlagbà níbi so kanu but ẹn tó bá jẹ́ ọ̀gá gidi yóò gbìyànjú pé ní àwọn ọmọ tó wà níbi dápọ̀ ọmọ tòmí náà ni bó mo ti fẹ́ kọ́ wọn èmi nù bó mo ti ń kọ́ ọmọ lọ́mọ ṣé bá àwọn àjà náà níbi kan tá ń kọ́ wọn ṣe tán bá ń sọ fọ́mọ tiẹ̀ náà wípé kẹ́nìkan sọ fọ́mọ tiẹ̀ náà fóun ó fẹ́ lè rẹ̀ jẹ́ ní oúnjẹ òun ó dùn inú rẹ̀ ò ní dùn láyú mínú nù pé kó kọ́kọ́ fi wúra ná láyú mínú àdúkùn àtá yóò ṣe máa yóò ṣe bọ̀ ẹlòmíì yẹ pé ní salvation bá ní pé bí a máa kàwé phd level yóò máa fi sí àwọn ọmọ àwọn ọmọ ọlọmọ ara rẹ̀ wọn ní pé ẹ àtẹ́ǹdì sí wọn ní pé bàtà náà fi ṣe tàwọn i spent ten years táwọn gbọ́dọ̀ sọ fún ọ̀gá kankan ìbá wí pé ọ̀gá níjọ́ náà tẹ́ ẹ̀ lè sọ fún tẹ́ ẹ̀ lè challenge jẹ́ ni yóò dùn sàbínú yóò dùn sí kò sẹ́ni tí ó dùn kò sẹ́ni tí ó dùnú sí ẹni tí ń tọ́ ọ béèyàn bá lè rí sáléètì nígbà náà tí máa ń ṣe pé yẹsà yẹsà ń ṣe yàtọ̀ di pé kò ní agbára àti àsìnkà míì ni but tí ò bá ṣe nígbà nípadà ṣe ń gbà míì kò wá sí ẹnìkan kan ìta máa wí fún ọ̀pọ̀lọpọ̀ wọn ni pé ìwọ náà nísìn irú ìyàtọ̀ tíntọ̀ ń jẹ Mr. Aun ti ń sọ̀rọ̀ pé gbàtà nígbà àtàwọn àwọn jìyà lórí fẹ́ kọ́ ẹni fún wàá jẹ́ lónìí náà ó tún jìyà kó náà kò jẹ́rú ìyàtọ̀ àwọn náà jẹ́ ǹjẹ́ ìwọ ní ẹni irú ẹni lẹ́kítọ́rà ní ìsìn gẹ́gẹ́ bíi lẹ́kítọ́rà ta ni ó bẹ lọ́hùn wípé níyàtọ̀ ń jẹ ní kékeré kọ́mọ ó jẹ kò sí òbí tí O sọ tí ó bẹ lọ́hùn bẹ kódà kọ́mọ má wúlò fún kọ́mọ tí ò gbọ́rọ̀ sí lẹ́nu ni òbí dáadáa kan ò ní bẹ lọ́hùn wípé ìyàtọ̀ ń jẹ náà kékeré àgbọn náà wọn máa kọ jẹ̀wọ́ náà jẹ́rú ẹ̀kọ́ tó di pé kóun tó ní ni pé láyọ̀ àgbọ̀dọ̀ fẹ́ fọmọ ọlọ́mọ so hadith gẹ́gẹ́ bí nàìjíríà ní ìjọba ni, sísọ tá a bá dúró tì wàlá o tó láti jọ kí ilé ayé wa ó dà bọ́lọ̀ bá tẹ̀lé kí ilé ayé wa dà gẹ́gẹ́ bí Umar ibn Khattab ti máa ń wí pé ní al-yawmu amalun wa gadan hisab lónìí ayé tá a wà yìí káwá ti ṣẹ́ ni káwá ti ṣe ọ̀la kalẹ̀ àtọ́nà bá tẹ̀lé kí ilé ayé wa rọrùn pẹ̀lú ògbọ́lọ́wọ́n bá àárọ̀ lọ́wọ́n bá ti bó ti tọ́ àti bó ti yẹ ọkàn ó sì balẹ̀ àlàáfíà ó wà ìfọ̀kànbalẹ̀ wà so uh, uh, ìtumọ̀ àdéhùn nù àdéhùn lọ́nà míì ó lè túmọ̀ sí àdìsọ uh, social aspect rẹ̀ so nínú àwọn masailu àkọ́díyà yìí nípa àwọn àwọn kéṣìṣì àkídà tó wà níbẹ̀ ni pé àdéhùn yìí ó ń sọ̀pọ́tì ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n ní pé alìmánu yẹ̀zídú wọ̀yànkò ìmánu àmà lékún àti máa dínkù tọ́wọ́n bá ní kéèyàn ó dé ògóńgó rẹ yóò fẹ́ ntí ń fẹ́ fọmọlàkejì ntí ń fẹ́ fúnra rẹ yóò fẹ́ fọmọlàkejì náà lára àmì kì í tó nìkan làmì o pọ̀tí lára àwọn àmì téèyàn máa fi ń ma ògóńgó ìmá nínú ọ̀tẹ́ tí ò bá ti ní gẹ́gẹ́ bá ti sọ nípìnlẹ̀ náà tí ò bá ti ro eléyìí yóò túmọ̀ sí pé kò ní ìmá ní tó àlàáfíà ti jẹ́ kí kó lè yọ kó kílẹ̀ àti wà. bákan náà ìmánu àwọn àfa wọn ti pín sí mẹ́ta ingredient rẹ̀ náà ń pè ní imani imani imani mẹ́ta náà ni qawlun bilisan wa i'tiqadun bilqalbi wa amalun biljawarih yazidu wa yanqusu nta ń sọ lẹ́nu ọ̀rẹ́ nu wọ́n ti wọlé dùn tó tó bá dùn dáadáa kì í ṣe òní ní imani wọ́n ń tọ́jú imani nù. No ìtọ́tọ́ kàlẹ́yìn rẹ̀ ò ní ẹ̀ǹtẹ̀ kọ́ọ́dún bìlkọ́lìbì kọ́ẹ́ pé ní ntí ń jáde lẹ́nu kó ṣe déédéé ntí ń bẹ lọ́kàn. then ẹlẹ́ẹ̀kẹta tòótọ́ dùnú ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ final thought rẹ̀ ní pé ní kí iṣẹ́ appearance wa kó wá translate ntí ń bẹ lọ́kàn tahan jáde tó kí iṣẹ́ àti ara kó gbé jáde sọ àwọn afáàní bá ń pè ní imaninu so wọ́n bá yẹ sọ ẹ̀rídù wàyàǹkóso a máa lékún àti máa dínkù yìí máa ń lékún pẹ̀lú iṣẹ́ dáadáa àti máa dínkù pẹ̀lú àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run gbé àjẹ̀lẹ̀ sí iṣẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n ìtumọ̀ àdísù ètí Anas ibn Malik tó gbà wá látọ̀dọ̀ ní sallallahu alaihi wasallam ọ̀nà àníléyìn kọ́lọ́n kó ṣe àgbóyè àti lílo rẹ̀ kọ́lọ́n kó ṣe rọrùn fún wa sallallahu alaihi wasallam baraka ala nabiyyina Muhammadin wa ala wa sahbihi wa sallam.